lẹ́yìn tí àwọn ọ̀rẹ́ mẹ́ta yìí bá já ọ̀kadà gbà tán ni wọ́n máa ń sá ẹni tó ní í pa àwọn ọmọ haúsá mẹ́ta lọ́wọ́ àwọn aráàlú tẹ̀ níbi tí wọ́n ti ń digun jalè lágbègbè Sango níjọba ìbílẹ̀ àríwá Àkúrẹ́ lọ́sẹ̀ tó kọjá àwọn afurasí ọ̀daràn ọ̀hún Isa Umaru ẹni ọdún márùndínlọ́gbọ̀n Iliasu Ibrahim ọmọ ọdún méjìlélógójì àti Muhammadu Bakari tó ti tó bí ọmọ ọgbọ̀n ọdún lọ́wọ́ tẹ̀ lẹ́yìn tí wọ́n pa ọlọ́kadà kan nípakúpa lágbègbè náà aláròye fìdí rẹ̀ múlẹ̀ látẹnu ọlọ́pàá kan tó bá wa sọ̀rọ̀ ní bòńkẹ́lẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé kò dín láwọn ọlọ́kadà bíi márùn-ún lágbègbè Sango tí wọ́n ti bá ikú òjijì pàdé látọwọ́ Umaru àtàwọn ikọ̀ rẹ̀ ó níṣe ni wọ́n máa ń ta àwọn ọlọ́kadà náà lọ sí kọ̀rọ̀ kan níbi táwọn èèyàn kò fi bẹ́ẹ̀ sí níbẹ̀ ni wọn yóò lu onítọ̀hún pa sí kí wọ́n tó gbé ọ̀kadà rẹ̀ lọ ó ní lọ́jọ́ tọ́wọ́ àwọn ògbóǹtarìgì adigunjalè náà padà ségi ọkùnrin ọlọ́kadà kan ni wọ́n tún tàn lọ sí agbègbè ọ̀hún gẹ́gẹ́ bí ìṣe wọn bí wọ́n ṣe pa ọlọ́kadà náà tán tí wọ́n fẹ́ máa gbé ọ̀kadà rẹ̀ sá lọ làwọn èèyàn kan sùrù bò wọ́n tí wọ́n sì mú wọn. aláròye gbọ́ pé àwọn ọ̀dọ́ agbègbè náà gbìyànjú láti dáná sun àwọn ọ̀dọ́ mẹ́ta ṣùgbọ́n tí baálẹ̀ ìlú náà kò gbà fún wọn. òun ló sáré pe àwọn ọlọ́pàá kí wọ́n lè tètè wá dá sí ọ̀rọ̀ náà ìṣẹ̀lẹ̀ yìí ló bí àwọn ọ̀dọ́ kan nínú tí wọ́n fi ṣe ìkìlọ̀ sí baálẹ̀ nínú èyí tí wọ́n ti ba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ jẹ́ nínú ọ̀rọ̀ ṣókí tí Umar bá wa sọ nínú ọ̀rọ̀ ṣókí tí Umar bá wa sọ lásìkò tí wọ́n ń ṣe àfihàn òun àti àwọn ikọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá tó wà lágbàkà nílùú Àkúrẹ́ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kọkànlélógún oṣù yìí ó ní ìpínlẹ̀ kébì lòun ti wá Umaru ni ibi tóun ti ń ṣiṣẹ́ àtúnbàtàṣe tóun yàn láàyò ní ilé àṣà àti Umaru ti wá bẹ̀ òun láti fi ọ̀kadà gbé wọn lọ síbì kan ó ní bí àwọn ṣe dé agbègbè Sango làwọn bá ọlọ́kadà kan tó ń dúró dè wọ́n níbẹ̀ Umaru ní òun kò tí ì dúró tán tí ọ̀kan nínú àwọn tó gbé sẹ́yìn fi fò sílẹ̀ tó sì lagi mọ́ ọkùnrin ọlọ́kadà náà lórí tó sì ṣe bẹ́ẹ̀ kú lójú ẹsẹ̀ ó ní ọpẹ́lọpẹ́ àwọn èèyàn kan lágbègbè náà àtàwọn ọlọ́pàá tí wọ́n dé lásìkò lórí fi kó òun yọ lọ́wọ́ àwọn tó fẹ́ dáná sun àwọn lọ́jọ́ náà olùṣeyẹ ìyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fúnléeṣẹ́ tẹlifíṣàn aláròye online ismail adéyọ ló kà á ṣe ti gbọ̀yìn.